àwọn èèyàn máa ń béèrè pé ah, ó dẹ̀ ṣọ́ọ̀pù lè ṣe gbogbo ámà tẹ máa ń gbá gbogbo orin tẹ máa ń lù ṣé wàá dẹ̀ lè gbé gbogbo ẹ̀ báyìí bọ̀ kò síṣẹ́ tí ò le kò síṣẹ́ tí ò ní challenges tẹ̀ lójú kọkọ nìyẹn. orúkọ mi ni ọlábàmí àbáyọ̀mí mo jẹ́ ọmọ bíbí ìlú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ agbègbè pópóye wọn já lágbólé wa ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni mo dàgbà sí. ohun tó sún pàápàá jùlọ tẹ bá rí obìnrin tó fẹ́ kọ́ṣẹ́ àwọn iṣẹ́ tó máa ń sábà ronú sí jù bíi kọ́ láwọn fẹ́ kọ́ṣẹ́ aránṣọ tàmọ̀ sí tailoring ẹlòmíà ló ń fẹ́ kọ́ hairdressing àwọn tó ń ṣe irun chemist àwọn nǹkan tó kọ́ wọn nǹkan mọ̀ bẹ́yìn ṣùgbọ́n mo fẹ́ ṣe nǹkan tó yàtọ̀ ló jẹ́ kí n kọ́ shoemaking báàgì ni mo kọ́kọ́ kọ́ ṣùgbọ́n mo wò pé báàgì yẹn àwọn obìnrin nìkan ni màá lè máa ta ọjà fún kò dẹ̀ kí n ṣe gbogbo obìnrin náà ni ó fáǹsì àwọn àǹkárá bàgì tó ráǹkárá bàgì àti bàtà ni mo kọ́kọ́ tẹ́lẹ̀ so ló jẹ́ kí n kú kọ́ shoemaking sí i so that màá lè satisfy everybody àtọkùnrin àtobìnrin mo lè ṣe bàtà fún àmọ́ ṣe bàtà ọkùnrin ó ń gbọ́ mo ń ṣe jù. ah ìdójúkọ pọ̀ lóríṣiríṣi àkọ́kọ́ náà iṣẹ́ líle ni torí ọ̀pọ̀lọpọ̀ gbà ìgbà tí mo ní mo kọ́ fẹ́ kọ́ shoemaking àwọn èèyàn máa ń béèrè pé ah, ó dẹ̀ ṣọ́ọ̀pù lè ṣe gbogbo ámà tẹ máa ń gbá gbogbo orin tẹ máa ń lù ṣé wàá dẹ̀ lè gbé gbogbo ẹ̀ báyìí bọ̀ kò síṣẹ́ tí ò le kò síṣẹ́ tí ò ní challenges tẹ̀ ìdójúkọ kan nìyẹn ah, ó ti ń lọ ọdún mẹ́ta báyìí torí ọdún twenty twenty ni mo kọ́ṣẹ́ bí mo dẹ̀ ṣe parí iṣẹ́ kíkọ́ ní ọdún yẹn náà mo ti bẹ̀rẹ̀ àti gbàyìn ni mo ti ń ṣe tó tá bá ní kàwó lọ wò bọ̀ ó ti tó ọdún mẹ́ta báyìí ah mo kàwé kódà akẹ́kọ̀ọ́ ni mí lọ́wọ́lọ́wọ́ báyìí ah ó wà stressful gan o torí ọ̀pọ̀lọpọ̀ gbà tí mo bá ń lọ màá kọ́kọ́ lọ sí class náà láàárọ̀ finalist mi ni mo ti wà ní ọdún tí màá fi parí báyìí màá lọ sí class láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà a máa ń ní class látàárọ̀ di bíi aago márùn-ún rọ̀lẹ́ ìgbà míì dẹ̀rẹ̀ break bí one hour wà so ìgbà mi tí mo bá ní break màá sáré wá sí workshop tí mo máa ń lò màá sáré ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe màá tún padà màá tún padà wá tá bá jáde ní aago márùn yẹn náà so àti kọ̀ǹbá iṣẹ́ àti ìwé papọ̀ orí bákọ̀bákọ̀ lára ṣùgbọ́n mo forí torí ó sọ pé forí tilẹ̀ bọ̀ èmi kọ́ ni mo ní o mò ń lo workshop ẹnìkan ni nítòsí school tí mo bá ti parí class àwọn nǹkan tí mo bá ní tí mo fẹ́ ṣe màá sáré wá ṣe ní ọ̀dọ̀ ènìyàn màá tún gba kíláàsì lọ padà bẹ́ẹ̀ mo ń ṣe látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nìyẹn. ìyẹn ti ẹ̀kọ́ dáadáa tẹ́ bá sọ fún ẹlòmíì pé ṣúmìkà ni mí ọmọ ní ẹ̀ẹ́n ṣùgbọ́n bàtà obìnrin ló ń ṣe o ọmọ mẹ́ńtálítì pé ah, obìnrin bàtà obìnrin náà ló máa lè ṣe kò ní lè áńdù bàtà ọkùnrin ìyẹn pọ̀ lọ rẹ̀rẹ̀ gan ṣùgbọ́n bàtà ọkùnrin mo ń ṣe jù nǹkan tí mo dẹ̀ ń ṣe ó dá mi lójú mo lè fògún ẹ̀gbà rí mo ń ṣe bàtà ọkùnrin dáadáa àti tobìnrin náà dáadáa kò sí pé bóyá torí mo jóbìnrin bàtà obìnrin nìkan ni mo ń ṣe. ẹ àwọn òbí mi ìgbà tí mo fẹ́ kọ bàbá mi ò mọ̀ ń pa ẹ̀ torí àtilẹ̀ wọn fọwọ́ sí pé kéèyàn máa kọ́ṣẹ́ lọ títí wọn mọ̀ ń pa ẹ̀ rárá ṣùgbọ́n gbà tí mo kọ́ tọ́ ìfakọ́ tó mọ̀ gan-an kò ju bí ọdún kan lọ torí mi àti wọn àjọ gbé papọ̀ lọ títí so wọn ò rílì faramọ́ iṣẹ́ kíkọ́ láti ilẹ̀ ṣùgbọ́n gbà tí mo kọ́kọ́ ṣe bàtà kọ́ fún wọn tí mo ṣe àṣùkọ́ fún wọn láìpẹ́ wọn ni ah, ìgbà táwọn wọ̀ báyìí àwọn èèyàn sọ pé ṣé imported níṣẹ́ gbé wá láti ìlú òyìnbó ni gbà wò so ìgbà tó yá inú wọn dùn sí ah, àkọ́kọ́ náà mi tí mi tí màá rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin torí pé iṣẹ́ tí mò ń ṣe yìí gan ó tún máa ń wú wọn lórí ó máa ń jẹ́ ìwúrí fún wọn pé ah, obìnrin tí ẹ tún yàtọ̀ ìwọ bàtà ló ń ṣe ló ń ṣe tó dáa kì í ṣe pé bóyá ò ń ṣe ìṣekúṣe síbẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń ní ìwúrí yẹn pé ah, obìnrin ilé tó ń ṣe bàtà tó dẹ̀ tó ń ṣe dáadáa so wọ́n wà proud of me gan. ẹ wo oró ilé ǹsìn um, àwọn olóyìnbó ń pè ní Chelsea boot Chelsea boot ló ń pè dressing boot yẹn àwọn èèyàn máa ń wò pé àwọn nǹkan tá a máa ń ṣe ee ṣó máa jọ tuntun ṣó máa jọ gidi ṣó máa jọ imported ṣùgbọ́n kò sí nǹkan tó wà nbẹ̀ kò sí yàtọ̀ láàrin tá à ń ṣe àti ayé tó ń kó wá láti ilẹ̀ òkèèrè torí irinṣẹ́ nìkan ló yàtọ̀ irinṣẹ́ tó máa fi ṣe yẹn ó yàtọ̀ sáwọn eléyìí táwa ń lò tèmi ò dẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ yẹn kò kò fẹ́ẹ̀ sí ìyàtọ̀ kankan níbẹ̀ òun rè tá a bá gbé sòtítọ́ nísìnyí ó máa wà ókè ó dẹ̀ máa bòyìn pé èèyàn téèyàn bá wọ̀ kò sẹ́ni tó máa wò tó máa kọ́ rí tó máa mọ̀ believe pé imported kọ́ ni torí kò sí kò fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin àti wípé gan ọ̀pọ̀lọpọ̀ àwọn bàtà tá à ń ṣe àwọn quality material a máa lò a dẹ̀ máa lo quality leather tó máa last ju àwọn eléyìí tó ń kó wá láti ilẹ̀ òkèèrè lọ kò fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin méjèèjì irinṣẹ́ nìkan ló yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ ìgbàlódé táwọn lò nílùú òyìnbó èmi ò tí ì láǹfààní àti ní wọn ìyàtọ̀ kan tó wà ń bẹ náà nìyẹn. Ah, iṣẹ́ shoemaking ó jẹ́ṣẹ́ tó lówó lórí gan iṣẹ́ tó wà lucrative ní báwọn olóyìnbó ṣe máa ń sọ ṣùgbọ́n ehm, bó ṣe jẹ́ pé ó wà lucrative tó yẹn náà ó nílò irinṣẹ́ lóríṣiríṣi mi dẹ̀ tí láwọn irinṣẹ́ yẹn ó nílò irinṣẹ́ lóríṣiríṣi tó pọ̀ lọ àwọn eléyìí téèyàn fún máa fún iṣẹ́ yẹn ní good outlook àwọn eléyìí tó máa jẹ́ kíṣẹ́ yẹn jọ luxury pé àwọn nǹkan tó wọ́n tó ṣe é mú yangàn ó wà lóríṣiríṣi ṣùgbọ́n mi tí láǹfààní àti níyì so àwọn a lè pe àwọn yẹn ni pé owó wà ń bẹ àmọ́ tí àǹfààní àti ní ayé tèèyàn tẹ̀dẹ̀ ní irinṣẹ́ lóríṣiríṣi àwọn irinṣẹ́ ìgbàlódé jẹ́ pé tẹ bá fi ṣiṣẹ́ iṣẹ́ yín máa ní tádàbí ẹni pé wọ́n kó wá láti lóyìnbó ni kò tí ì sáǹfààní yẹn báyìí. Ah, láàrin ọdún márùn-ún um, ó wù mí kíṣẹ́ ti lọ jù báyìí lọ kí ti láàyè tèmi kí láwọn tí mò ń kọ́ ń ṣe àwọn tí mo gbà ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn náà máa kọ́ máa sọ pé ah, bá mi oníbàtà ló kọ́ àwọn níṣẹ́ ọlọ́kọ́ àwọn níṣẹ́ obìnrin dẹ̀ ni kò ṣe pé bóyá torí pọ́ tóbìnrin kò mọ nǹkan tó ń ṣe ó wá ń kọ́ wá níṣẹ́ obìnrin nìkan àti iṣẹ́ ọkùnrin àti tóbìnrin àti iṣẹ́ obìnrin àti iṣẹ́ tọkùnrin ni mo ń ṣe papọ̀ mọ́ra wọn. ah méjèèjì ló ti wà rí torí èyí tó máa ń fa pé kí ni mo wá lọ bẹ̀ sí ni stress tó wà ń bẹ̀ náà ni iṣẹ́ tó kò ṣiṣẹ́ téyìn nìkan lè dá ṣe ṣùgbọ́n èmi nìkan kò tí ì sí pé bóyá mo ní ààyè kò tí ì sọmọṣẹ́ kò tí ì sí kọkọ èmi nìkan máa ń dá ṣe so máa wà stressful gan stress yẹn ti máa ń pọ̀ jù pé mò ń èmi nìkan mò ń dá ṣe mò ń dá gbogbo ẹ ṣe ó máa wà stressful ìjọ kan wà tí mo ti bú sẹ́kún gan rí pé ah, àwa aláṣẹ ìsìnpọ̀ torí mo ṣiṣẹ́ gan lọ́jọ́ yẹn ìgbà mi wà tíṣẹ́ bá pọ̀ mo tún máa ń ṣe mo máa ń yí mọ́ night tí màá ṣiṣẹ́ overnight so stress tó wà ń bẹ náà ni ó máa ń fẹ́ jẹ́ kó sú mi nígbà mi ṣùgbọ́n ehm, ìwúrí pé èmi ni mo ṣe nǹkan tó dáa báyìí tí mo dẹ̀ create nǹkan tó make sense tó fún àìtáwọn èèyàn rí tí wọ́n ń sọ pé àwọn ah, òde ṣọ́ọ̀kì wọn ló ṣe léyìí ìwúrí yẹn náà wà ń bẹ lọ́tọ̀ orúkọ mi ni Mujirat Ọlábàmí ọmọ Àbáyọ̀mí mo jẹ́ àṣebàtà táwọn olóyìnbó mọ̀ sí shoemaker mo ṣe bàtà ọkùnrin àti tóbìnrin kò ń ṣe tóbìnrin nìkan àti tọkùnrin àti tóbìnrin ni mo ṣe papọ̀ and I'm very proud to be one.